Good morning, my people. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. Um, today's gist is that Ashley interviewed, um, and she said that um, she she she and um KBSC they have known themselves from the spirit world. Ikpe òun mọ ní spirit world mi mọ̀ mo ṣe fẹ́ translate spirit world ní Yorùbá but bẹ́ẹ̀mi ṣe feel pé nǹkan tó ń sọ ni yoruba but me ká àwọn ni pe nínú ayé kan tí òun ṣayé yìí àwọn ti oun saye yi ẹ̀yin èèyàn gist tèmi nìyẹn o. So if today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. And to my old subscribers, I say thank you, thank you, thank you so much. Happy Sunday to you all. Ẹ̀yin tẹ́ ń subscribe òkè òkè lọ́wọ́ yín máa máa lọ ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ó ní pé òun àti bàbá òun àti ọkọ òun ó ní òun ti mọ ọkọ òun ní spirit world kó tó di pé bàbá òun ó bí òun ó lóun àti kábíyèsí àwọn ti mọra àwọn ní spiritual world o kó tó di pé kábíyèsí fẹ́ wọn so nǹkan tí ashley sọ fún wa ní ìsìn pé òun ò kì í ṣèyàn lásán àbí nǹkan tó ń sọ nìyẹn ipe wà tí kábíyèsí ẹ mọra ní spirit world that means you are not an ordinary person àbí ok ashley interview ni mò ń kà fún yín òun ló grant ẹ nǹkan tó sọ nínú interview ni mò ń kà fún yín nǹkan tó bá wù mí ni mo lè sọ because kí ni mo ní right láti sọ̀rọ̀ ṣó ti yé yín allege ni nǹkan tó kà èyí ò tiẹ̀ ń ṣe allege ó kà ó fẹnu ara ẹ̀ sọ ni ó grant interview ni so nǹkan tó grant ni mò ń kà fún yín interview ẹ̀ ni mò ń kà fún yín ó ní bàbá òun ó ní ó mú ìbọn ó fi lé àwọn ọkùnrin mẹ́ta tóun fẹ́ tẹ́lẹ̀ ó fi lé wọn dànù Ashley ló ń sọ gbogbo ẹ̀ ó grant interview ni o ó ní bàbá òun fi ìbọn ó fi lé àwọn ọkùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ mẹ́ta ó ní bàbá òun fi ó fi ìbọn ó fi lé wọn dànù ó ní kábíyèsí ti wà committed sóun five years ago in marriage before they married ó ní kábíyèsí ti propose sóun five years ago before they married nǹkan tó sọ nìyẹn nǹkan tó sọ là ń sọ fún yín o ẹnu ara ẹ ló fi sọ o so ó ní òun first last first class accountant lòun ṣé ẹ ti ń rí irọ́ first class accountant ó ní òun ni òun ó níṣẹ́ òun nìyẹn ó ní òun ò mọ nǹkan tó fi téèkì kábíyèsí so lọ nǹkan tó di pé wọ́n fẹ́ òun ó ní òun dẹ̀ twenty three kó tó di pé òun ní boyfriend ó ní dáàdi òun máa ń lé àwọn ọkùnrin kúrò lára òun ni so ó sọ pé òun princess lòun o ó ní ilé ọba àbí àbí ilé ọba náà kọ́ làwọn princess ti wà ní ó níbẹ̀ lòun ti wà so ẹ máa bá wa kálọ pẹ̀lú gist ẹ o ó ní late father ó ní christian ní late father ó ní màmá ó ní muslim ní màmá ó láti kékeré lòun ti ní spiritual gift ó ní bàbá òun ó láwo funfun ní bàbá òun ó ní tí bàbá òun bá ti ń ṣe prayer nínú awo ilé awo wọn ó lóun máa ń wà ń bẹ́ẹ̀ ó láti kékeré lòun ti máa ń fi ọwọ́ òun gbé àwọn nǹkan tó lágbára ó ní nickname tí bàbá òun fún un ní obìnrin bíi ọkùnrin ó ní bí kábíyèsí ṣe máa ń pè òun náà nìyẹn pé obìnrin mẹ́sàn-án ọkùnrin kan ó ní ehm, àwọn kinní tóun ní ehm, gift tóun ní ni pé òun máa ń rí nǹkan tó bá máa ṣẹlẹ̀ lójú àlá òun ó ní bàbá òun ó ní pé láti young age ni wọ́n ti dìgbà dictate pé ọmọ alágbára lòun ó nígbà tó ń mìtì kábíyèsí ó ní nine years ago ni ó ní spirituality wọn òun ló jẹ́ kí àwọn jọ pàdé ó ní bàbá òun ó ní wọ́n ti ṣe àwọn iṣẹ́ kan sí ara òun látìgbà tó ń ti wà ń kékeré ó ní torí òun àti kábíyèsí ti pàdé spirit world ó ní so ó easy fáwọn láti pàdé láti connect ní ojú ayé so wọ́n ní pé wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó yẹ pé ó tèké kábíyèsí láti fẹ́ ó ní pé ní life journey pé ńgbà míì èèyàn kì í jù sí race èèyàn ó ní gbà yẹn ọlọ́mọ ń kéré ó ní tó òun focus lórí family òun àtọmọ ó ní pé nítorí pé òun ti bímọ so òun ò lè fẹ́ òun nígbà yẹn ó lóun dẹ̀ ní láti protect ọmọ nítorí ó kéré ó lóun mọ̀ pé òun ní ọkọ òun ó ní òun dẹ̀ mọ̀ pé òun ò lè lọ síbi kankan ó ní kábíyèsí la dé orí òun ó lóun dẹ̀ mọ̀ pé kò sí bó ṣe pẹ́ tó òun àti kábíyèsí àwọn máa fẹ́ra náà ni nítorí pé òun ti mọ̀ pé kò síbi tí kábíyèsí ń lọ ó ní òun ọ̀nà kábíyèsí òun àdọ̀ kábíyèsí ó ní òun ò kíà how long ló tẹ̀kí kábíyèsí láti fẹ́ òun gẹ́gẹ́ bí olórí ó ní ìmúra òun ó ní late father òun ló fi jọ ó ní torí late father wọn láìkí kọ́ máa múra ó ní so tóun bá fẹ́ wọ̀ nǹkan tóun bá ti máa jẹ together ó ló máa ń come out perfectly ó lóun láìkí kó máa kó owó ẹyọ òun sára ó ní so that àwọn èèyàn máa rí culture lára òun ó ní style tóun fi máa ń múra òun fẹ́ káwọn èèyàn rí pé irú èèyàn báyìí lòun jẹ́ kàkà kóun fi sọ̀rọ̀ òun ò ní láti sọ̀rọ̀ pé tó bá ti bóun ṣe múra ó ní wọ́n á ti mọ irú èèyàn tóun jẹ́. so ó ní gbogbo nǹkan tóun ṣe ní dáadáa ní palace kábíyèsí ó ní òun ní kábíyèsí rí ó ní pé òun o uk ló ń bè sí o torí wọ́n béèrè question pé báwo ló ṣe máa ń lọ láti um, uk sí nàìjíríà as a coin láti máa fi ṣiṣẹ́ ìṣiṣẹ́ coin um, ẹ̀ ó ní pé uk lòun ipe bẹ́ẹ̀ ni wọ́n bí òun sí ipe òun dẹ̀ máa wá sí nàìjíríà ó ní ìgbà tóun wà nàìjíríà náà tóun gbé nàìjíríà ó ní boarding school lòun wà ó ní sóun ti wà use mọ irú live báyẹn ó ní torí pé òun jẹ́ UK based person yìí ò ní pé kó má ṣe iṣẹ́ òun kó má ṣiṣẹ́ òun bíi ehm, ayaba ó ní ehm, òun mọ ehm, way láti fi carry out mission òun as ayaba nínú palace ó ní assignment òun ayaba ó ní kò jẹ́ kò ń ṣe pé dandan ni kò ń wà nínú palace é pé òun lè wà ní London kò ń dẹ̀ máa ṣiṣẹ́ tó yẹ kò ń ṣe láti bẹ̀. ó ní pé assignment òun kì í ṣe nǹkan tó yẹ kó ń jókòó sí ilé Ifẹ̀ nígbà míì ó ní so ó ní òun dẹ̀ ń raise ọmọ ní London pé so òun lè wá láti London wá ṣiṣẹ́ tó bá yẹ kó ń ṣe ní ilé Ifẹ̀ as bẹ́ẹ̀ ṣe gbọ́ ó ní bàbá òun wípé wọ́n máa ń chase àwọn ọkùnrin kúrò látìgbà tó ń ti wà kékeré gbogbo àwọn boyfriend ó náà máa ń yọ àdá sí wọn ní tó máa fi ń lé wọn lọ bẹ́ẹ̀ ṣe gbọ́ ó ní òun àti kábíyèsí àwọn ti pàdé ní spiritual world kó tó di pé òun mì ti kábíyèsí ó ní ìgbà tí òun wá pàdé kábíyèsí ipe ó easy fún un láti connect mọ́ kábíyèsí ní ojú ayé nítorí pé àwọn ti ríra tẹ́lẹ̀ ní spiritual world òun àti kábíyèsí ṣe mọ̀ pé ó dẹ̀ tún sọ pé accountant lòun but accountant yẹn wọ́n sọ pé ó ní búkà ó ní restaurant don't let me say búkà ṣó ti yẹ yín wọ́n ló ní restaurant ní London pé kì í ṣe accountant nǹkan tá a gbọ́ ni o nǹkan tá a gbọ́ là ń sọ fún yín wọ́n ló ní restaurant ní London ó dẹ̀ ń sọ pé òun accountant lòun bóyá ó read accountant in school I don't know mi mọ education ni mi I don't have um, mi mọ ìwé tó kà ṣó ti yẹ but wọ́n ló ní restaurant ní London Amala restaurant tó ń ta àmàlà àtewédú so nǹkan tá a gbọ́ nìyẹn so wọ́n dẹ̀ sọ pé òun dúró de kábíyèsí látìgbà tóun ti fẹ́ tóun ti bímọ first relationship tó ní ó ní àtìgbà yẹn lòun ti ń dúró de kábíyèsí ṣùgbọ́n kábíyèsí ò lè fẹ́ òun gbà yẹn so òun mọ̀ ẹ́ pé nígbà tóun bá dúró dúró tó bá dọjọ́ kan kábíyèsí máa fẹ́ òun ó dẹ̀ tún sọ wípé nínú interview tán bí wípé kí ló dé tó fi máa ń múra bó ṣe ń múra ó ní òun láìkí kó máa kó owó ẹ̀yọ sára wípé káwọn èèyàn fi máa mọ irú ẹ̀sìn tóun sì ó ní òun ó ní ọmọ alágbára lòun ó ní ìgbà tóun ti wà kékeré ó ní bàbá òun òun máa ń wọlé agbára àwọn jọ máa ń wọlé agbára ni ó ní so oríṣiríṣi nǹkan lẹ́ni bàbá òun ti ṣe sí òun lára so ó dẹ̀ tún sọ so, ó ní ẹ ó ní ojúṣe òun gẹ́gẹ́ bí ó ní ojúṣe òun gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe ṣe mọ̀ traditionalist ó ní òun máa ń ṣe láti máa ṣe nínú ààfin kábíyèsí so many things ni Ashley sọ ẹ máa bá wa ká lọ so wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ń ṣe pẹ̀lú àwọn olórí tó kù nígbà tí òun ṣe pé kábíyèsí níyàwó kan wá ní pé òun ó ní pé òun ò gbé ní nàìjíríà ipe so òun ò ń bá wọn gbé ipe tóun bá kàn wá sí nàìjíríà láti wá ṣe nǹkan nìkan làwọn ò kí ń ríra ó ní làwọn máa ń ríra ó lóun ò dẹ̀ kí òun máa ń mind business òun ipe òun ò kí ń um, go into people's business ṣó ti yẹ nǹkan tó sọ nìyẹn o ó ní àwọn ìyàwó tó kù ó lóun ò kí ń rí wọn pé òun ò mọ̀ bóyá nǹkan tó dáa ni àbí nǹkan tí òun ò dáa ó ní ilé olórogún ni wọ́n ti raise òun ó ní so ó lóun dẹ̀ ti mọ in and out ilé olórogún ó tún wá tẹ̀síwájú pé wọ́n wá béèrè pé báwo ló ṣe lè describe kábíyèsí wá ní ẹ tó bá máa describe kábíyèsí wọ́n máa describe kábíyèsí ní eh, bàbá òun adbit òun ìfẹ́ òun ó ṣàṣọ gbogbo àwọn qualities yẹn nípa kábíyèsí so interview ti Ashley tó grant nìyí o mo ní kí n mú wá sí etí ìgbọ̀nyìn ẹ máa bá wa ká. ní foundation ni kò ń sọpọ́ọ̀tì ìyá àti àwọn ọmọ wípé ìgbà tí bàbá òun kú lòun ti mú lẹ́gẹ́sì òun so gbogbo àwọn nǹkan tí Ashley sọ ni lórí interview ẹ̀ nǹkan tẹ̀mí kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ èyí ni pé nọ́mbà one Ashley ìwọ ń sọ pé um, kábíyèsí wọn ẹjọ́ pàdé ní spiritual world ibi tẹ́mi ti fẹ́ kàn mí nìyí so òun sọ fún wa ní ìsìn pé ìwọ ń ṣèyàn lásán nọ́mbà one nọ́mbà two òun sọ fún wa pé ìwọ ò dúró de kábíyèsí títí títí títí wọ́n fi fẹ́ ẹ ni ok kí ló dé tó lọ fi fẹ́ ọkùnrin míì tó fi bímọ síbòmí nígbà tó mọ̀ pé ìwà àti kábíyèsí. so why are you married to another person why tó lọ bímọ síta tó lọ bímọ fẹ́ lòmí nígbà yẹn sorípò ti jáwọ́ rẹ̀ tó o ti járò rẹ̀ mẹ̀yìn tó because tó bá jẹ́ pé lóòótọ́ o ti mọ̀ pé ìwà àti kábíyèsí ọlọ́run ti kọ́ yín láti ọ̀run as a spiritual husband kò yẹ kó bímọ fẹ́ lómi ó yẹ kó dúró de kábíyèsí tí tán fi máa fẹ́ ni even go bá ètì ó yẹ kó n ṣe máa dúró aló máa ń tan rẹ̀ gbogbo interview tó grant ó kọ grant ẹ̀ sápò ara ẹ̀ ni kì í ṣàwa lo grant ẹ̀ fún ó máa ń tan rẹ̀ gan ni ìwọ lanu ẹ̀wọ̀n ní accountant ní ẹ̀ London ìwọ ń ṣe accountant London ń ṣe account business ẹ̀ ní London ṣebí restaurant ló ní ní London ló ń tàbàlà àtẹwédùn so why tó ń pera ẹ pé ìwọ àkáńtàǹtì ni ẹ gbogbo nǹkan tó ń sọ ó sọ sápò ààrẹ ẹ ni ṣó ti yẹ àpò ààrẹ àpò ààrẹ ló sọ gbogbo nǹkan tó sọ sí o ìwọ ń sọ pé ẹ ìgbàtìgbà tó wà tí kékeré di dádì ẹ ti máa mú ẹ wọlé agbára so gbogbo agbára yẹn ó ti mọ gbogbo ẹ ìyẹn wà òkè kò sí nǹkan tó bá mbẹ ṣùgbọ́n tó bá pe ara ẹ ní àwo funfun kí ló dé tó wá ń ṣe bíi ẹnu ara ẹ náà ló fi sọ ẹ́ pàwọ̀ funfun ni ẹ́ kí ló dé tó wá ń gbọ́kọ lọ́kọ kí ló dé tó ń ṣe bí kí ló dé tó ń gbé oríṣiríṣi nǹkan láti fi lé Queen Naomi kúrò nínú palace ṣé bó péré láwo funfun ni awo funfun ò ń ṣe kà awo funfun ò ń ṣe bí Ashley awo funfun ò ń ṣe kà kò ń ṣe bí ìwọ náà mọ̀ pé ipò tó wà lẹ́nu kò yẹ kó wà ń bẹ̀ ó fi ẹ̀rú ẹ̀rú ó fi gbàbùkún ni kò yẹ kó wà ń bẹ̀ ẹ́ ṣé o mọ̀ pé nǹkan tó ń lọ tó lọ báyìí tó bá yẹ ó máa padà wá kò sí nǹkan téèyàn ṣe láyè tí ò ní gbìn kò sí nǹkan téèyàn ṣe láyè tí ò ní gbẹ̀sán ẹ̀ ìwọ́n sọ pé ìgbà tí wà tí kábíyèsí ẹ ti rí ẹ ti wà ní spiritual world so ìgbà tẹ máa ríra ó easy kábíyèsí ò toast ẹ̀wọ́ ló wá toast kábíyèsí ìwọ ló ń tirẹ̀ mọ́ kábíyèsí lọ́rùn ìwọ ló ní tipátipá o fẹ́ fẹ́ kábíyèsí so má tiẹ̀ sọ pé kábíyèsí wa bá ẹ fúnra ẹ ló gbéra ẹ wá o léra ẹ sílẹ̀ ni so má sọ yẹn àwọn ò fẹ́ gbọ́ yẹn rárá àwọn ò kó yẹn jẹ ṣó ti rí Ashley a kó jẹ rárá ọ̀dàlẹ̀ ni ẹ́ ìkà ni ẹ́ ìgbà tí Queen Naomi wà ní palace kò nídìí láti bá Queen Naomi ṣọ̀rẹ́ ńgbà tí wọ́n ti mọ̀ pé ìwọ àti kábíyèsí ẹ ti pàdé ní spirit world ìpè ọkọ ẹ̀ ní kábíyèsí ò ní láti bá wọn ṣọ̀rẹ́ ò ní láti súnmọ́ Queen Naomi ó yẹ kó wà láàyè ara ẹ̀ ni kó dúró láàyè ara ẹ̀ ó ti mọ̀ ẹ́ pọ́kọ ló wá fẹ́ kò yẹ kó súnmọ́ Queen Naomi rárá kò yẹ kó súnmọ́ wọn rárá ó yẹ kó dúró lórí ọwọ́ ẹ̀ ni ó wá bàjẹ́ ó bá a mú wàá bá a ṣeré lọ́sàn-án wàá gbọ́dọ̀ kábíyèsí lọ lóru wàá lọ máa ṣeré pẹ̀lú kábíyèsí lóru ọ̀dàlẹ̀ ní Ashley ọ̀dàlẹ̀ ní ẹ̀ ó wá jókòó sí àga tí ò yẹ kí o jókòó sí o jókòó síbẹ̀ jẹ́ kí n sọ fún ẹ Ashley kò sí nǹkan téèyàn ń ṣe láyè tí ò ní gba ẹ̀san ẹ̀ ṣó ti yẹ kò sí nǹkan téèyàn ń ṣe láyè tí ò ní gbẹ̀san ẹ̀ mo mọ̀ pé tó bá yá ọjọ́ kábíyèsí máa là wọ́n á ríran kedere ṣó ti yẹ gbogbo interview tó grant irọ́ ló pa ní gbogbo ẹ̀ the only one tó fi parọ́ ni pé o bímọ gbogbo nǹkan tó kù irọ́ ni ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ ò ní pé kò yí padà torí pé ọjọ́ kan a máa jẹ́ pé ọlọ́run gbogbo wa la máa give account gbogbo iṣẹ́ tá a ṣe láyé yìí gbogbo ẹ̀ la máa give lọ́rùn ìwọ mọ nǹkan tó ṣe ní kọ̀rọ̀ èmi ò mọ̀ ṣùgbọ́n ọlọ́run rí Ashley ẹ̀yin èèyàn tẹ́ wà ń lé interview tí Ashley Grant ni mo post yẹn o mo kàn ní kí n sọ fún yín ni ẹ jọ̀ọ́ ẹ share ẹ like ẹ subscribe o mo sọ happy sunday to you all thank you so much god bless you all. àdúrà fún yín lè o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like share tẹ fi ń comment ọwọ́ yẹn kò ní gbẹ o òkè òkè lọ́lá yín máa máa lọ kò ní rè ìsàlẹ̀ láéláé Queen Naomi mo gbàdúrà fún yín o ní àṣẹ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá yín ọlọ́run á bá wa fi wọ́n pamọ́ o ní agbára ọlọ́run ọ̀rọ̀ yín máa lójútu o àárín ẹ̀yin àti kábíyèsí ò ní dàrú o ẹni tó bá lò máa dàárín ẹ̀yin àti kábíyèsí rú ọlọ́run á máa ṣe ìdájọ́ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀nà yín á là àánú ọlọ́run á farahàn nínú ayé ẹ̀yin àtọmọ yín ní àṣẹ olúwa ẹ̀yin èèyàn mi tẹ̀ wá ń lé ọlọ́run á bá mi dáàbò bo gbogbo yín o ní agbára Ọlọ́run ẹ̀yin tẹ́ ń wọ ọmọ ẹ máa rọ́mọ o ẹ̀yin tẹ́ ń wọkọ ẹ máa rọ́kọ ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ máa ríṣẹ́ alálùbáríkà o thank you so much i love you all god bless you thank you.